الشيطان الرجيم بسم الله ní àyà ilé tí a kà yìí ní ẹgbàá wá táwọn nígbà wá látọ̀dọ̀ anọ̀rí ti sàáyé ayé sàáyé lónìí bẹ́ẹ̀. míì tọ́yà kò sí tá a bá sọ yìí kò sì mú jà lọ kọ́ bàbá rẹ kébèrè kọ́ bàbá rẹ kébèrè kò sì mú jà lọ kọ́dà bàbá rẹ náà bá lórí pé bàbá rẹ náà padà tó ní àbájọ́ mùsàbí láwọn àyíká ní àwọn àgbà. Bye-bye. wàlẹ̀ àdá níbi ká máa gbọ́sìn fóòsà àti kíni àti ìmọ̀mọ́rú pẹ̀lú ọlọ́run ìdí wọn sọ nìyẹn kí ọlọ́run á lè fún wọn pé tá a bá àwọn ọmọ aláwọ̀ sí ni ọlọ́run tún gbèsè wa ọlọ́run ibẹ̀ Пять.

láti primary school ẹ̀ torí náà ti kéré gbé láti primary school ẹ̀ kó wà á dẹ̀ yọ̀ bọ̀ secondary school ẹ̀ kó wà á dẹ̀ yọ̀ bọ̀ ẹni náà wà á tún ọ̀dà tó tún lọ ẹ̀kọ́ gíga kó wà á dẹ̀ yọ̀ náà. adúpẹ́ lọ́dọ̀ ọba tó pa ìmọ́lẹ̀ sínú ayé wa gbogbo ẹni tó bá dá ọlọ́run ọba bò lórí náà wọ̀wọ́ ìlú lórí náà. làgbàlérò lẹ́sìn ṣe ìlú tó fi bí abala fáànù ìyẹn etí tí ń gbé káwọn mọ́ làṣọ bí ọ̀gá sí pé etí tí ẹ̀ máa fi gbọ́ òdodo ọ̀rọ̀ tí yẹn sì ń fi lè sí. nínú àwọn ẹ̀yà tí ń jẹ́ ìmọ̀nà tòun ọlọ́run lóòrùn ìdáyà fún wọn ni. làwọn bá sọ wọn pé tábà náà ní ìdáyà ìmọ̀nà wọn ní àmì ìdáyà fún ìdáyà táà ìmọ̀nà méjì ni. àdékìrì kata pé ní ìdáyà tó dìlálà kí lápò ìdáyà tó dìlálà òun ni ìtọ́ka kéèyàn ojú lọ́nà fún yẹn àwọn èèyàn láti àwọn èèyàn lè ṣèyí ìyẹn ọlọ́run gbé láwọn àpá àná lọ́wọ́ ẹ̀rọ ojú lọ́nà ẹlọ́sọ̀fún wa ṣùgbọ́n ìtàn pẹ̀lú ìdáyàtú tàwọn bíi ìdáyàtú tàwọn bíi ìyẹn ọwọ́ lọ́nà ìsọ̀rọ̀ mi kò kún ọ̀yáyá ni ó lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ètò ìsọ̀rọ̀ kìí ṣe ìtọ́nà mi gbàmọ̀ràn òun kẹ́kọ̀ọ́ gbọ́ òun kò sì tún ní gbàmọ̀ràn ló ti rí ẹ̀yìn bàtà òun ẹ ṣàlàyé ẹ̀kọ́ yìí wà à ń dáhùn àdìgbò lóhùn ẹ̀rí kan à ń alábà ń kówó jọ pàtó òun sẹ́wọ̀n rẹ nìkan o kẹ́nìkan mọ́tò kátà ti wà bá wọn pàtó òun sì wàhálà এক এক